egbègbè igbe egbègbè igbe egbe egbe egbe egbe egbe egbe ọ̀gá mi ẹnu gbẹ ọ̀rẹ́ mi ẹnu gbẹ aláyé ẹnu gbẹ. ètò agbára yìí bá ká ẹ mú wa à ń gba fóònù fóònù gidi bíi iphone infinix nokia touch ẹ má mú wa ẹ̀sánú mi torí ọlọ́run à ń gba báàgì tó bá fáìn àwọn ìyàwó wa máa ń lò ó ẹ̀sánú mi torí ọlọ́run ojú nìkan ni problem oúnjẹ ń lọ lẹ́nu ojú nìkan ni problem oúnjẹ ń lọ lẹ́nu ẹ̀ta mi lọ́rẹ̀ à ń gbowó à ń gbaṣọ à ń gba research card. angba ń gba mẹ́ríkẹ́ à ń gba báàgì tó dáa fóònù tanná sọ́bẹ̀ ẹ má mú wá àfẹ́ bàtà tó ti lá ẹ má mú wá àfẹ́ aṣọ tí mo wà yìí dìsáínà ni èèyàn bíi ti ń lò fún mi à ń gbowó à ń gbaṣọ à ń gba recharge card à ń gba trainer à ń gba báàgì tó bá dáa à ń gba fóònù tó bá wọ́n. ẹ ta mí lọ́rẹ̀ ẹ ta mí lọ́rẹ̀ aṣọ tó ti gbó àwa ò fẹ́. ráìsì olókùúta ẹ má bu wa à ń gbowó à ń gbaṣọ à ń gba research card à ń gba chicken pizza bàtà tó ti lá wọ́n ní kékeré bá wọlé o ìwé òkè òyè òkè òyè òkè òyè òkè ayé ṣó lọ ni ó lọ ó lọ ṣó eh. ní change ṣó ní change wà lọ́wọ́ ẹ̀ wà só ní ó ní change kò ní change ìwé òjò òkè òyè òkè òyè òkè òyè ìwé òjò méjì ló kù méjì méjì ló kù ó lọ lọ lọ lọ lọ méjì wàásù wàásù wàásù ìwé òjò òkè òyè kúrò má bàbá ṣẹ́jẹ́ fún mi tàlẹ́ òkè òjò wàásù wàásù wàásù wàásù ìwé òjò òkè òyè òkè òkè méjì ló kù méjì ló kù ó lọ ó lọ ó lọ ó lọ ó lọ. àní ọlọ́mbùn kan bomi à ń gbọ́ à ń gbàsọ à ń gbàdí sásíkà rẹ̀. ẹ bu mi kí ni ìṣá ṣé báàgì dìmọ́nà ṣé báàgì dìmọ́nà yìí ni ló ń pọ̀ ogun owó tí kò dà yìí ni owó mi tẹ̀ dànù owó mi dà. à ń gbọ́ à ń gbàdí sásíkà rẹ̀ a ò gbowó lọ́wọ́ àwọn ẹlẹ́rìí ibú àgbọ̀ ọlọ́wọ́ wa ló pẹ́ yídà. báńkì ti gbé mi mì á lẹ́kọ̀ọ́ tí mo wà yìí tí mo gbà mo já ẹ̀ tẹ̀sí bá mi. à ń gbọ́wọ́ afọ́jú wo ni wọ̀ yìí. àgbàdì sàskàrì àwọn ẹlẹ́rìí bú ká má ya wájú wa. ẹ bú tẹ̀ mú kọ́sá. two hundred meter. àwọn wọlé lẹ́yìn. two hundred meter. àwọn ẹlẹ́rìí bú wọlé. tí mo gbà mo já já. àwọn wọlé. àwọn ẹlẹ́rìí bú wọlé. àwọn ẹlẹ́rìí bú wọlé.

à ń gbọ́wọ́ à ń gbasọ́ à ń gba research card eléri ibú kọ́mọ́ wa four one nine kọ́mọ́ yàwájú wa.